نعم عن أم الحمد لله والصلاة والسلام على رسول الله نعم الحديث الخامس عن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري ومسلم وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد مرة الحديث الخامس عن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وآله وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري ومسلم في رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين أهلا وسهلا بكم مجددا إلى هذه الحلقة نرجو الله سبحانه وتعالى أن يبارك فيها وفي أصحابها وأن يعيننا على نياتنا فيها وأن يتقبل منا تضرعاتنا فيها وأن يفهمنا كل ما سندرسه فيها إنه ولي ذلك والقادر عليه الحديث الخامس مما مما جمعه الإمام يحيى بن الشرف آه، محي الدين آه، الإمام النووي رحمة الله عليه هو الحديث الذي روته أمنا عائشة رضي الله عنها فيما أخرجه البخاري ومسلم واللي تفرد به مسلم وهذه الحديث هذا الحديث أو هذان الحديثان وإن كان من رواية آه، أمنا يسمى أو يسمى آه، ميزان الظاهر للعمل ميزان الظاهر للعمل كما أن حديث عمر يسمى بميزان الباطن للعمل من حيث قبوليته فحديث عمر من حيث قبولية العمل فيما يتعلق بالاعتقاد أما حديث من عائشة فيما يتعلق بالظواهر الذي شهدناه من العمل وإذا أحسن أحد النية فالشرط الثاني لقبولية العمل هو ما ضمن في هذا الحديث الذي روته أمنا عائشة وقف الله أبا الله ليلة ترى لكم كأتيك فان محمد صلى الله عليه وآله وسلم حديث جافة بيوليني نيتي أتذكرا كابو síbi ìjókòó tààrí tí kọ́lọ́n ṣe ní ìjókòó alálùbáríkà ó dágé wọn pé alùbáríkà mára rẹ̀ tẹ́sí mọ́ Eh, Nasir ibn Abdulrahman Sa'adi nígbà táwọn kọ tíra tí wọn náà fẹ́ dúpẹ́ fọ́lọ̀ wọn sọ pé torí pé tọ́lọ̀ tí yẹn bá ti dúpẹ́ ọlọ́wọ́n fi mójúkú láti ṣe ọlọ́wọ́n fi ta burú jìnà ọlọ́wọ́n fi jẹ́ kí dáadáa kó máa pọ̀ sí fún yẹn àǹfààní ìmọ̀ dúpẹ́ ni ẹ̀yìn bá dúpẹ́ àlùbáríkà tí yẹn ò mọ bí ó ti tó ọlọ́wọ́n ṣe fún yẹn ọ̀dọ̀ ọlọ́yìn jókòó yìí ọlọ́run ṣe ní àdíìsì tó kéré ní ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ó tó ṣe ogun ẹ̀sìn wá ní ayé bẹ́ẹ̀ ọ̀nà ṣe máa ń sọ pé khamsuna nígbà tí imam ibn rajab abul faraj abdulrahman ibn ibn abul faraj abdulrahman هو عبد الرحمن يا أخي وكنيته أبو الفرج أها لكن هو بغدادي أما أبوه لا يحضرني يمكن أن يكون أحمد ويمكن أن يكون لا ابن بارك الله فيك ممكن تتحقق فيما عندك اسمه ابن شهاب الدين نعم هو ابن شهاب الدين البغدادي تحقق آه كان لأنه أنا نويت أن أغير كنية عبد الرحمن ابني إلى أبو الفرج لماذا؟ لأن أبا عبد الرحمن هذا يعني ابن رجب هو أخوه أيضا شهاب الدين فشبيه لاسم كمال الدين فهو عبد الرحمن أبو بالفرج نصب إلى ابن رجب جده الأكبر وهذا بخلاف ما وصل إلينا من سيره اللهم رحمه, رحمه الله فهو أبو الفرج آه آه، ابن رجب أنا نسيت لماذا أريد أن أستشهد برأيه فيما لكن أفاه ابن رجب ما عليكم لا ذلك نبقى أخا هو سمى كتاب لما زاد آه، ثمانية حديث على ما جمع ابن رجب ابن الإمام النووي فقال خمسون من آه، جوامع كلمة jawami'i al-kalimi so ọ̀rọ̀ àdíṣẹ́ ọ̀kan rẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ ọ̀pọ̀ gan-an lẹ́mọ̀ ń pẹ́ ẹ̀dọ́mọ̀ pé jawami al-kalimi onígbólóhùn ẹyọ kan méjì mẹ́ta tán tó pọ̀ tẹ́ ẹ lè kọ tíra tí ó kún wọlé ayé yìí látàrí ọlọ́run bá ti kí anabi muhammad ni sallallahu alayhi wa alihi wa sallam ṣáájú sí gbòǹgbò kan ní lọ́jẹ́ nínú àwọn gbòǹgbò bíi méjì nírò rí àwọn àfáà kan tí ẹ̀sìn wọn ṣe tọ́ déwájú gbòǹgbò kan ló jẹ nínú àwọn gbòǹgbò bíi méjì tí ẹ̀sìn wọn ṣe tọ́ wájú ọlọ́run ara àwọn afáàmì ìtàn ṣe ní mẹ́rin gbogbo eléyìí láti ṣàlàyé fún aláwọn ìjókòó mi àti àwọn afáàmì ìtàn ní ara márùn-ún gbogbo méjì ni méjì yẹn ìyókù gbogbo òun ni àdìsí radiyallahu anhu tó ń sọ̀rọ̀ níyà àníyàn wa àníyàn agbe lọ́nà méjì pé ìkan bá ìṣiṣẹ́ mu ìkejì bá kí ni tá a gbà lérò nígbà tá a ń ṣiṣẹ́ yẹn sọ́lọ́ ọba Allah àgbà lérò ní àbàgbàlẹ̀ ayé lérò tí dé báyìí nìyí ẹlẹ́ẹ̀kejì ni pé táyìn àwọn bá dá sọ́nà ó gbàṣẹ́ yẹn bá a bá ti ṣe ní ojú rẹ̀ rò pé bá ní ọlọ́run bá aláàkọsà mi wọn ìyálà ìṣàlọ́gbà àdíṣẹ́ yẹn wá wọ́n ní an ummil mu'minin kúníyà rẹ̀ ní tọ́lọ́wọ́n bá aláàdìsí sọ wọn ẹbá ní sí kúníyà wọn ní tọ́lọ́wọ́n bá aláàdìsí sọ wọn ọlọ́ni wá azwajuhu ummahatu ànábì ò kí ń ṣe bàbá wa ṣùgbọ́n àwọn ìyàwó rẹ̀ àwọn ìyàwó rẹ̀ ìyá gbogbo ara jẹ́ torí ìdí náà ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé èyí ò lè fẹ́ ìyá rẹ̀ bára yẹn bá kú kò sẹ́ni tó lè fẹ́ yàwó àná tó lè fẹ́ yàwó àná ètò tó wá tẹ̀lé gẹ́gẹ́ bí àní ìmáàmù abúlfẹ̀dá ibn Kathir gẹ́gẹ́ bí Ismail ibn Umar ibn Kathir báwọn ti ṣàlàyé jí wọn wọ́n ní táwọn ìbá tún kọ obìnrin kan àtún lè fẹ́ ìdọ́rọ̀ lágbára sí ni táwọn ìbá kọ obìnrin oní pé obìnrin ò gbọ́dọ̀ sórí ibú táwọn ìbí kọ́ ló kí anábì bá ilé fọ́ orí gbígbé mọ́ gbogbo bọ́ ọba ti sàǹfààní lọ́dọ̀ ẹni ọmọ ilé tánà ìbá ilé kọ̀ ẹ́ orí ibú ti dé nìyẹn tí pé ta ní ó fẹ́ ìhàwó tánà fẹ́ rí so wà láńtẹ́ǹkì wọn zọ ọjà omi bá àdìyí abada abada lọ́lọ́run wá lò yémi pé lẹ́yìn tánà ibi ti pọ̀ ẹ̀ lè fẹ́ ìyàwó rẹ̀ tó bá ti fẹ́ tánà ti lè fẹ́yìn lẹ́ẹ̀kan báyìí ó ti fẹ́ náà lò ẹ gbé àwọn dánẹ́bí iṣẹ́ síbi ọ̀nà bíi mẹ́ta àbí mẹ́rin tó torí àǹfààní tábàtí mẹ́rin lébi nǹkan amáfẹ́ yẹjú ẹ̀ àwọn tó gbé ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó fẹ́ wọn ọkú lójú ẹ̀ àbá ọkú lójú ẹ̀ yìí pé àǹkà àfẹ́ gbé ànábì propose wọn wọ́n gbà ó ṣe gbà báyìí ilẹ̀ ọjọ́ yẹn ò tí ì so kò tí ì parí kò tí ì ṣú tí ànábì ò ṣe fẹ́ wọn sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ni irú àwọn ilé ìlú àìkòsẹ́jọ́ fẹ́ ọmọ òfin gẹ́gẹ́ bí obìnrin tó wà ní Sahih Bukhari tánàbí sallallahu alaihi so ànábì okùn nwata àtànábì nika lọ́bá ni a'udhu billahi minka mọ́ wá sọ lọ́dọ̀ ọlọ́pàá rẹ̀ ànábì àkọ́kọ́ ní sàánsà bí azim ẹni tó tóbi látara bẹ́ẹ̀ Bilal ẹmú aṣọ ẹmú gini emu ọmọ lọ́lẹ́ ó dẹ̀ ẹgbẹ́ wọ́n ni wọ́n náà gbọ́dọ̀ na tán wọ́n lóye bá tọ́lú yẹn bá déwájú ọlọ́run ẹgbẹ́ èṣù ní èṣù òwú ìyẹn jẹun dẹ̀ kíyàmà bẹ́ẹ̀ ni awà lẹ́nu àmìrìkù máa ẹ̀ tẹ̀sẹ̀kẹ̀rù fi ìmọ̀ tẹ̀sẹ̀kẹ̀rọ̀ ọjà akùnmù nàbí báwọn kan bá ti lọ pé ẹni ọlọ́pàá ọlọ́run ìwọ ni kọ́kọ́ lè lẹ́nu àmìrìkù máa ẹ̀ tẹ̀sẹ̀kẹ̀rù fi ìmọ̀ tẹ̀sẹ̀kẹ̀rọ̀ ọjà akùnmù nàbí àwọn ẹni tó síwájú yìí ìbírú àwọn ẹ̀sẹ̀ jẹ́ yẹn ó ti dọ́dọ̀ sí wọn náà àwọn ò ti fọ́ọ̀lù fún ẹ̀sẹ̀ jẹ́ èṣù bóun ti fi ń ṣàfẹ́ jẹ́ àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ní èṣù náà ọkọ́ lọ ṣe ìtọ́ àlàmà àkókò ẹ̀kámù Inna Allaha wa'adakum wa'dal haqqi wa wa'adtukum fa akhlaftukum ọlọ́run sàdéhùn dáadáa fún yín o òótọ́ sì làdé lọ ara òun lòun wá padà bá ànábì sallallahu alaihi wa alihi wa sallam tó sọ bá ànábì pé à òun náà lọ́wọ́ propose ànábì tánábì sì gbà ṣùgbọ́n wọn àti ìparí ọ̀rọ̀ nìkáàtán ànábì fẹ́mi ànábì tọ̀ ọ̀fẹ́ kí n fẹ́ ó dààmú sí fẹ́ náà nù ibi tó ti lọ sọ fáwọn ọjọ́ rẹ̀ pé ẹ bá ń dúpẹ́ o ànábì ti fẹ́ ìwọ ìwọ ìwọ tó lè jọ púpọ̀ yìí ó jẹ́ tètè ó lè dúró lọ́dọ̀ ànẹ́bí o òun náà bá ronú sọ́rọ̀ rẹ̀ lọ́ba ànẹ́bí dákù tree mi tree mi tree mi o torí wọ́n ti ròyìn pé ìyìn tí mo jẹ́ ìní lè gba ìbíwọ̀ ànẹ́bí ó ti mọ̀ ṣe kí ni o bọ́ọ̀ ti mọ̀ ṣe pẹ̀lú àwọn ìyàwó mi wọ́n yẹ pé mi ni wọ́n dá wàhálà alẹ́ ànẹ́bí tó wáyé pé bẹ́ẹ̀ ni kò sí problem ọ̀dọ́ náà irú àwọn eléyìí nìka ò tí ì sùn látara bẹ́ẹ̀ wọn ìyẹn lè fẹ́ràn àwọn yẹn

Eh, so ọmọ sherik ọmọ sherik tó jẹ́ gẹ́gẹ́ bí ìkánná ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ọmọ bàbá so èyí náà wípé ànábì dákun mo ó wù mí kí n wà báyìí kó ṣe pé ànábì ní kò sí problem mi kàn wò pé ọmọ hamza ni ọmọ o ọmọ hamza ni. ṣe bá ní ìsìn ààrẹ lómi ní ẹ̀dánà ìfò so mọ́ ni mọ́ ń classify àwọn ìyàwó ànábì yìí nítorí gbé adébẹ̀ irú àwọn yẹn ànábì propose ẹ̀kọ́ gbà ẹlẹ́fẹ́ yẹn ànábì wọ́n jọ ṣe bí wọ́n fẹ́ ṣe nìka láàárọ̀ kò tí ì ṣe kò tí ì dúró tán òun àtànábì wọn àjọ sí mọ́ wọn lè tún wọn lè fẹ́ yùn ṣùgbọ́n tí nìka bá ti dúró báyìí kò sẹ́ni tó lè fẹ́ yùn mọ́ kò rò fóyé bá ní ìsìn àwọn tó bá ti wá ìgbé nìkan àdúró ànábì kan kò kọ umuhati mumini ìyá yín ló jẹ́ ẹ lè fẹ́ ọmọ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ìyá ńlá Aisha radiyallahu anha nínú oríkì wọn àbí nínú kúníyà wọn ò ní umu Abdullah umu Abdullah yìí àníjọrọ pọ̀ lórí ẹ àákànrọ sọ tá a fà sọ ò ní pé ìdí tó fi ń jẹ́ bẹ́ẹ̀ ìyá Aisha ò bímọ ara mi tí wọn sọ pé bóyá ó lóyún ṣùgbọ́n sáktù ni ànílà ń sọ̀rọ̀ sáktù fún wa bí wọ́n sọ pé ẹni tó bí ó bí ọmọ sílbẹ̀ so ọ̀nà àti níìmù ní Abdullah tí wọ́n pa sọ pé wọ́n lè sọ ọmọ tí ó bá ti fọ́ọ̀mù lórúkọ àsọ̀yẹn láyìn àná àtijọ́ ẹ̀ta sọ ọ́ nìyẹn ara àfa kan sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ètò fẹsẹ̀ múlẹ̀ jù ni pé nítorí orúkọ tọ́lọ̀ ń fẹ́ràn jù ti ń jẹ́ Abdullah òun láàrin ìyá ńlá àìṣà ṣe ń jẹ́ ọmọ àbdùlá ara àwọn bá mi tọ́lọ pé wọ́n ṣàfitì rẹ̀ sí dání o sí ọmọ ẹ̀gbọ́n ọmọ ọmọ ìyá rẹ̀ tí ó ń gbé lọ́dọ̀ ẹ̀ tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ òun náà ni Abdullahi ibn Zubair Abdullahi ibn Zubair gbé lọ́dọ̀ ìyá ńlá àìṣà ó sì kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ̀ fanosi bàìlẹ̀ kò sáì dá tí ìyẹn bá ń pè é kódà rẹ̀ ń tọ́mọ tí ìwà ẹ̀pọ́ lọ́wọ́ bá lónìí pé ká mọ̀ pé ànábì ní bàbá zaidu mọ́ àbúṣe bàbá zaidu náà máa ń kú kọ́lọ̀ tó ní pé máa kánà muhammadin muhammadun àbá ahadin min rijalikum sòwò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà máa ń pè ní torí pé téèyàn bá jẹ́ pé ó bá jẹ́ mọ́ọ́láyàn wọn lè fi tì ó gbélé ọ̀rọ̀ wájú nìyẹn umu abdullahi radiyallahu anha kọ́lọ́ ń ṣàbà lékún ìyọnú ẹ̀ fún wọn àti gbogbo àwọn sọ̀hábà ní àpapọ̀ bákan náà kọ́lọ́n lékún kí àti ìgbẹ̀ fún àlè Muhammad sallallahu alaihi wa sallam yálà Aisha ló wá gba hadisi tá a sọ pé tóbi wá kí hadisi náà man ahdatha fi amrina hada ma laysa minhu fa huwa raddun ẹni tó bá dá padà ẹni tó bá dálẹ̀ inú ẹ̀sìn wáyé man ahdatha fi amrina hàdà ẹni tó bá dákalẹ̀ nínú ọ̀rọ̀ wa yìí inú ẹgbà wa mi hàn ní qasim ibn muhammad qasim al-qasim ibn muhammad olùgbà wa látọ̀dọ̀ tani muhammad yìí muhammad yẹn ni ọmọ ọmọ bàbá àbíkáyọ̀pọ̀ ọmọ ìyá ìyẹ́lá aisha tó ẹgbẹ́ wọn bí ní sólùbà wà bẹ́ẹ̀ sọ́lùbà bẹ́ẹ̀ وبنعم الفتح وبنجن عام الفتح تبان بقنا فقهاه مدينة السبعة تبان بقنا تنقل القاسم إذا قيل من في الأفق سبعة أبحرين روايتهم ليست عن العلم خارجة فكلهم عبيد الله عروة قاسم ṣíṣe bá ní ìsìn àwọn èèyàn bíi méje ni wọ́n kà so àwọn ẹgbẹ́ ìdàkí ilẹ̀ máa ń filẹ̀ ófòkè sábò àtọ̀ abúhórì riwayatuhum laysat 'an al-'ilmi kharija فقلهم عبيد الله عروة قاسم سعيد وكنك سليمان خارجة so àwọn bíi méje ni wọ́n àwọn ń pè ní fuqaha al-Madina as سعيد أبو بكر الشم إذا قيل من في الأفق سبعة أبرار روايتهم ليست عن العلم خارج فقلهم هم الله عروة قاسم سعيد أبو بكر سليمان خارجا سعيد لكم سليمان ẹni wá fẹ́ kí ó gbọ́dọ̀ mọ àwọn ilé ìwé tó wá fẹ́ kí ó gbọ́dọ̀ mọ àwọn tó síwájú ọ́fìjọ wọn so Sulaimanu Kharija kọ ẹni tó kàn wá ní Al-Qasim Qasim yẹn ló gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ dání látọ̀dọ̀ áùntì rẹ̀ tani áùntì rẹ̀ ọ̀nà ẹni ìyá ńlá wa Aisha rẹ̀ jọ láàánú torí pé ẹni tó bí òun ni Muhammad tó dé báyìí ní ìsìn Muhammad ibn Abi Bakr ọ̀rọ̀ síwájú náà sì gbogbo ń tà ń sọ èyí tó kàn wá ni pé man ahdatha tánà là ń kọ́ pé kàdákà man wà má tó fi dání máa kólẹ̀ lọ́nọ́mí so nínú àwọn kàtà wọn fi máa ààmù ní man wà pàápàá man shartiyya tó dé báyìí ní ìsìn man ahdatha èyíkéyìí èèyàn tọ́ba ilé dákalẹ̀ nínú ẹ̀sìn wa áhdàsà ó dákalẹ̀ áhdàsà ó mú tuntun wá nínú ẹ̀sìn wa nínú ẹgbà wa míì títí Bukhari amri nákọ́ná lò dínú náná lò ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn tóbi gan kí ẹ lè mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn ó ju ọ̀rọ̀ jíjẹ àti mímu yàn lọ lánàá là ń pín lásán bá wọn afá pín rísíkù sí méjì rísíkù títí ìmàníyà rísíkù títí kí ni òkú láàtà títí kí ni òkú ṣùgbà análàsọ yìí kò sí tó bàtà ti sọ kálímọ̀ fi ẹ̀wà náà lọ́rọ̀ ẹ̀sìn ẹ̀wọ̀n sìn man áàdẹ̀sà fi amri náà hádá níbòmí díìnì náà kálíbà mọ̀ túnmọ̀ pé amúrù yẹn náà ní díìnì àfi ẹ̀wà ní ọ̀rọ̀ ẹ̀sìn wọn wọ̀ wá tẹ́nìkan bá ní pé wàhálà yẹn ṣe pọ̀ báyìí tó lè dìfẹ́ǹdì ọlọ́run ọ̀rọ̀ tẹ́sì bá ti dá ayé tèmi náà dá tẹ́sì ọ̀bá ti dá wàhálà ọmọ ẹdín ọlọ́wọ́n bínú sí gbogbo ilé ayé tọ́lọ́ bá bínú sí gbogbo ilé ayé kí náà kù lẹ́yìn ìgbà rẹ̀ so gbogbo ìta rò pé gbogbo ìta rò pé àǹfààní ń bẹ ń bẹ kò ní sáǹfààní ń bẹ tó ti bá ní ìsìn so òun ló ṣe fàájọ ẹgbẹ́ man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa rajul ǹjẹ́ ọba ti sí mbẹ́ ẹni tó bá ti dàgbà ẹni tó bá ti fi ǹjẹ́ ọba ti sínú ẹ̀sìn tó bá ti fi kú kó dà padà fún mi. rọ́dún bí máa nà màdùn àfa Suleiman sọ mọ́ a pé rọ́dún yẹn mazdaru ni tẹ́lẹ̀ǹsì mazdaru sùrí a máa ṣiṣẹ́ bí ọ̀nà bí ó lè ṣiṣẹ́ púpọ̀ gan ṣùgbọ́n ó lè ṣiṣẹ́ fáìlù náà ó lè ṣiṣẹ́ mọ̀fóòlù náà kódà ó lè ṣiṣẹ́ amúrù náà kìyàmán ṣèjẹ́ bá ní ọ̀nà gbọ́ dìde ẹ̀ ẹ̀ẹ́dì máa dìde bẹ́ẹ̀ náà gbogbo eléyìí náà ìyẹn kọ́ la fẹ́ wò ṣùgbọ́n rọ́dún bí máa náà mà dùn wọ́n dá padà wọ́n dá lò láyà àwọn afá máa ń ṣàlàyé pé dáwà sọ pé ó lè ṣe mọ́sídàrú àyà pọ̀ ó lè ṣe fáìlì àyà pọ̀ ó lè ṣe kíní gbogbo ẹ̀ ló ṣùgbọ́n èyí tó kàn wá ń sin náà ni pé ká dúró lórí ibi tí ń sọ ìfọ̀húnwá rọ́dùn ó dá lò láyà tọ́ ẹ ṣùgbọ́n mọ̀sáì tó wà ń bẹ́ẹ̀ kọ́lọ́mọ́ sábà lékún dáadáa wọn àfa gẹ́gẹ́ bọ́n ṣe ṣe níbi àdíìsì títí ẹlẹ́ẹ̀kẹrin tá a kà tán ni ọwọ́ àdíìsì Ibn Mas'ud gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ti ṣe níbi ilé àbíjú bẹ́ẹ̀ lọ ẹ̀yìn ṣe níbi àdíìsì ta ni yàlla Aisha tó bá ṣe iṣẹ́ kan ẹn tó bá ṣe iṣẹ́ kan laysa alayhi amruna tí kò sí ṣẹ́rù ọlọ́run ọba ń bẹ̀ fa amru Allahi kò sí ṣẹ́rù ọlọ́run látẹnu ọlọ́run àbí látẹnu ànábì sallallahu alaihi wasallam yẹn náà kọ́ ó dà padà fún àdísì méjèèjì àwọn àdísì ẹlẹ́ẹ̀kejì àwọn ẹlẹ́ẹ̀kejì yẹn ó fẹ̀ ó kó alákọ̀ọ́kọ́ yẹn sínú ṣùgbọ́n ẹja ó tó alákọ̀ọ́kọ́ sínú alákọ̀ọ́kọ́ yẹn òun ni fọ́lọ́wọ̀n ò ní gba bá ti pè lẹ́sìn lẹ́nu ànábì fi ṣẹ́rẹ̀ ẹ̀ná ẹ̀mọ̀kúrò نعم وليس مشروعا من الأمور غير الذي شرعنا مذكور ọlọ́wọ̀n ò ní gbà kìí ṣe ṣẹ̀ríà nǹkan ní ìta bá ti mú wọnú ẹ̀sìn tí ò bá ti sí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sọ̀pọ̀tì rẹ̀ tí ò bá ti lẹ́nu àlẹ́bí bá ní sọ̀pọ̀tì ẹ̀ máa di òun olóṣèlú àpé tí èèyàn bá láníyàn tó dáa ìmọ̀ fẹ́ súnmọ́ lọ tó wá ní pé asiri o ìgbà tó yẹ ká máa kí rákà tó yẹ ká máa kí fún asiri mẹ́wàá ni ọlọ́run nígbà kí ló fà á torí pé kí ni o rẹ́rù mọ̀ṣúrò wọ̀mí ní ìdìlá kódà bá nìyà rẹ̀ gbà ọ̀tọ̀ ní kí n mọ níwájú ọlọ́run òun lè ṣe rí ẹlòmí nínú nǹkan tí ó kó bá àwárí jíjù ni pé àníyàn wọn lè dá tó tó ṣùgbọ́n ṣe wọn ọ̀dà irú ẹ̀ náà ló ṣe àwọn tablig àbáwọn tó súnmọ́ wọn iná ẹ̀gbáǹbù táwọn àbáwọn mú wa ni pé kí èèyàn fẹ́ sí lọ ní ìsìn kó wá sọ pé ṣe rí tí a bá fẹ́ tí èèyàn bá fẹ́ ṣe ìbáàdà ní ìsìn tó bá mì báyìí tó bá mì tó bá ń mì àbí tó bá ń jó nígbà tó ń ṣe ẹ̀mí ò rí gbé ọ tètè rí sopọ̀ mọ́ lọ. ọ̀lẹ́ isa mẹ́ṣọ́rọ̀ ààrùn lórí kò sí kó sí bí kíní ẹ̀ lè pìrìsẹ́ńtà rẹ̀ tó tí ó dáa tó kí ẹni pé tẹ̀wá fẹ́ súnmọ́ lọ ní ìṣẹ́ ìdìde lóru ìgbà tó wá dìde lóru ẹ̀bọ́ra yín ó wò torí pé òwò náà lọ́lọ́ dá nígbà tẹ́ ń bọ̀ wálé ayé ṣàǹgbániyàn rẹ̀ ó ń sọ̀rọ̀ tó dá lójú ara ẹ̀ ní ọlọ́wọ̀n nígbà fọwọ́ ọlọ́dún wọ́n yẹ pé kò sí bí yẹn ṣe lè tó agbọ́dọ̀ bí ni o ká náà bá sọnù man ahdatha ẹn tó bá mú bẹ ẹn tó bá bẹ̀rẹ̀ nǹkan nǹkan tọ́lọ̀ bá ti sọ̀pọ̀tì fakharaja bihadha ìntọ́lọ̀ ti sọ̀pọ̀tì bẹ́lẹ̀ nǹkan mi wà tó ẹgbẹ́ tọ́lọ̀ bá ti sọ̀pọ̀tì rẹ̀ anábì ti sọpọ́tì rẹ̀ àwọn èèyàn wá ṣe wọ́n yìí pè ní ihdas ihya àná ń pè ní mọ́ náà ń pè yàn òun pé anábì sọ̀rọ̀ tó pọ̀ lórí ẹ̀ man sanna sanatan hasan man ahya sunnata ẹni tí ó bá ẹja kọ́kọ́ tó alákọ̀ọ́kọ́ ẹni tó bá la ojú ọ̀nà kan kalẹ̀ tó dáa kì í ṣe polówó ara tiẹ̀ ojú ọ̀nà tó ti nípìnlẹ̀ fún ara rẹ̀ nígbà táwọn yẹn bẹ̀rẹ̀ sí challenge àbá ọ̀rẹ́ máa gbé ilé ìdẹ mú wa yìí àbí táwọn èèyàn ń sọ pé sánà àbí gámọ̀ sọ pé àwọn èèyàn challenge àwọn torí pé àwà recorded bẹ́ẹ̀ ó tẹ̀ pé gbólóhùn wà lẹ́nu tiwọn tó fẹ́ túmọ̀ pé àbáwọn èèyàn bí i ṣùgbọ́n gbàtà èèyàn bẹ̀rẹ̀ sí gbóhùn pé ìbáná bí ò kó àwọn èèyàn jọ gbẹ̀yìngbẹ̀yìn ayé ẹ̀ kó fi gítà ara wí Umar radiyallahu anhu olóògbọ́dà bẹ̀rẹ̀ tàráwì ní jẹ́mọ́ ánsà yìí wọ́n lọ pé kódà Umar nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀tàn ó ní ní ẹ̀mọ́tò dídà àti hàdì pé ó ó dídà dáadáa mọ́ dálẹ̀ yìí dídà àtìrí kò dánú ẹ̀ torí pé mò ń sọ ẹnu fún èdè dídà látàrọ̀ ẹ̀dá àti àyín pọ̀ lórí mọ̀fìdàsáàtì gbogbo tàbádébí àdíṣe al-Irbad ibn Sariya Abu Mada yóò lọ má bu nàìjíríà alóhùn ókè náà náà náà ó wà aláhùn kó ní àtò sọ́jẹ́ báyìí sí Abu Najih al-Irbad ibn Sariyah tàbá débẹ̀ bí ìpínlẹ̀ àáfẹ́ ọ̀rọ̀ ẹ̀dáàsì lójú kíyàn dá nǹkan lẹ̀ kó mú tuntun wá kẹrin inú ẹ̀sìn kíyàn bá mú nǹkan kan bí ìwádìí òrokò mẹ́sìn kò ní sí problem ṣùgbọ́n ní wọ́n jẹ́ inú ló ti mú nǹkan yẹn wá a gbọ́dọ̀ bí ìpín sọ́lọ̀ ọba lọ́wọ́ sí i sànàbì ni wọ́n ti òun ìbá gbé bàtà nàbì dé ànábì ni ọlọ́ọ̀ni sọ fún wọn pé máa kú tùbí dáhán nínú àrùsù àdádálẹ̀ kọ́ lè mi ò torí al-aslu fil ibadati alhazuru. hazru pé nǹkan nke sì kẹ́ mọ́ ṣé bídíà àkọ́ ni ó ní pé tó wáyé pé bídíà àlélẹ́ bídíà àtọ́ ń darí ṣùgbọ́n àlè pé tàrọ́wì ní bídíà àfún méjì ìdílé ju méjì lọ ṣùgbọ́n méjì báyìí alákọ̀ọ́kọ́ ni pé iṣẹ́ tánàbí ti ṣe kò sí tó bá tánàbí fi fílẹ̀ tí tánàbí ń bẹ̀rù nelson minhu sallallahu alaihi wasallam ìgbé ọlọ́ọ̀ba allah ìgbé ọlọ́ọ̀ba allah ó lè sọ́dọ̀ fi ilẹ̀ kó ọba àti ọ̀rọ̀ ẹ̀ lé àwọn ẹ̀ lórí so nígbà tẹ́lẹ̀ fi ti kú kò sọ̀rọ̀ èèyàn kankan tó lè dé mọ́ ẹ̀yìnlẹ́ kò sẹ́ni tó lè sọ kankan kò sẹ́ni gbawá yìí mọ́ gẹ́gẹ́ bí àtìmọ̀ látẹnu ànábì sallallahu alaihi wasallam ẹ̀kejì ń bẹ̀ onípa ànábì yìí sọ fún wa ní àdìsí àbúnẹ̀jẹ́ ilẹ̀ àlùbáàdì nàṣàríyá ó sọ ibẹ̀ gẹ́gẹ́ ni mo gbà fi ń fi àdìsí àbáwọ̀ ọmọrùn tàbí ṣe kí ni o fi ṣẹ̀rí. tí ẹ̀ka bá dé tó níbẹ̀ ẹ̀ mọ̀ sọ pé bídíà bídíà bídíà ọ̀dà kùránì gbọ́dọ̀ kójọ láti inú kùránì kan láti mọ̀ pé wọ́n kó kùránì jù kí lè rí ẹ̀ alìsìlámi dáálíkà kìtà yóò jẹ́ kìtàbù in tó máa àná là yóò náà bí áàlù dínú ni pé zálíkẹ̀ kìtáàbù nígbà tá à ń ṣàlàyé ọ̀rọ̀ alẹ́ àbí alifu àlá dínú kẹ́tùwà pé ihun tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ sójú bá ní ìsìn àti ọ̀pẹ́ kìtáàbù ní tọ́bá tí wọ́n pè nǹkan kìtáàbù maktubun fil waraqat olóòtú ní gíláàbù tiẹ̀ náà ọlọ́ọ̀ ti pè ní kìtáàbù láti rẹ̀ tó wá kójọ kójọ ní látàrí ẹ̀rẹ́mìnà tí ń kọ́ kò ṣe ọ̀rọ̀ ta gbọ́dọ̀ máa jù mọ́ torí pé ọlọ́wọ́n bá fún ara ti pé ní kí ni o àìjìká fún ìgbìyàn náà yé àfà ń ta afẹ́ mú jáde bí àdìsí yàrá àìsà níbi alákọ̀ọ́kọ́ ńbẹ ká tó wọ bí ẹlẹ́ẹ̀kejì ò ní pé inú orí búdí ẹ̀ lè ṣe ilé ayé ò ní pé kí wọ́n fi ẹ̀sìn tọ́lọ̀wọ̀n yọnu sí kán fi kàn wọ́n pé wọ́n lọ dálé inú orí búdí ẹ̀ lè ṣe ilé ayé torí pé o rẹ̀ dọ́lọ́ amla ń ṣòro شرعوا لهم من الدين ما لم يأذن به الله ẹni tó bá yẹ dálẹ̀ òun náà ti gbé rẹ̀ tí kò ṣàárì ẹ̀yẹn bí tí wà láti tí ní torí ìdí nàìjíríà a lè ṣe ṣẹ̀rẹ́ tó bá jáfa ọgbọ̀dọ̀ mọ́ sọ ẹnu ìwọ tí ń wò kó máa kí wẹ́ẹ̀sì ní ẹ wọ́n náà gbọ́dọ̀ sọ́ra torí bí ẹni ẹni musabib ṣe mú gbàgbé mú pé kọ́ ẹ̀dá yẹn gẹ́gẹ́ bí kí ni o gẹ́gẹ́ bí mọ̀álìmù ni ẹni tó béèrè nǹkan abẹ́ tó sọ nǹkan fún yẹ̀kẹ́wọ̀n yẹn lè bá a máa ṣe bí ipò opó náà lọ́dálẹ̀ lọ́wà ní mẹ́sálásí wa tàbá kírun gbogbo wa kírun òun la máa ń tu ẹni àwọ̀rọ̀ pé títú ẹni yìí nínú ọ̀nà tí a fi rí ọlọ́wọ́ ọba súnmọ́ ni.

níbi pé ẹni tí ò bá bá wọn tó ń gbà ẹwọn pé ilé ìjìfẹ̀ sílẹ̀ ẹwọ ìkékeré tí mo ra mú wá olóbàtà àfáà ṣe máa ń sọ pé ta bá fẹ́ mọ̀ pé nǹkan ọ̀dà nínú ẹ̀sìn nǹkan mẹ́fà lágbọ̀dọ̀ ẹ̀dá tàbá ti rí pé tuntun ní nǹkan tó mú wá yìí o àgbọ̀ orí agbọ̀dọ̀ wọn nǹkan mẹ́fà ká tún lè mọ̀ bóyá ó bẹ́sìn wọn àbí ọ̀bẹ́sìn alákọ̀ọ́kọ́ o ni asbab aláwọ̀kọ́ ní kí o ó kí ni ìdí tó fà ní ẹ̀gá bá tó rí gbogbo bá tí ó wọnú lé máa ṣe rákà méjì ọwọ́ aṣọ dẹ̀sì tí bá ti ṣe méjì yẹn ga kò tí ìgbà wọn lulé àbó máa rò pé abúkò ṣe àbó òkú ẹ̀sìn wọn ò pé bó ṣe dá tó kí ẹ máa kírun kí ẹ máa ó ti kí ló fà á torí pé kí ni ó ti so ìdí kan tó lọ́wọ́ ọba aláwọ̀ so pọ̀ mọ́ àtisábà ẹ̀sìn tó mú wá yẹn kí ló fà á tó fi sọ ó dá la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam báwo yẹn ti máa ń sọ yẹn bí wọn tó tí wọ́n fẹ́ káṣà sí kiri kálíbà àrọ́lọ̀ súnmọ́ ni sábàbù kọ́lọ̀ ọ̀sùn kalẹ̀ ìyẹn gbọdọ̀ ó pé ìdí yìí ṣó bá ìdí ìṣẹ̀rí àmì wé ní láàká ìwé àtìkà lánàá nínú tí máa sọ ìrun dọ̀rọ̀ àyàn fúnyàn sábàbù aláwọ̀kọ́ ní ẹjẹ́ mùsùlùmí sáhàwàlálá sábàbù ẹlẹ́ẹ̀kejì òun ní káàkó rẹ̀ tó bẹ́ẹ̀kọ́ ó tún wá ní ṣùrútù ti ẹ̀ ṣùgbọ́n tí a bá wá fẹ́ mú ìrun kan dọ̀rọ̀ àyàn léra lórí àwà òkú kí ló dé tẹ̀lé ká máa kírun sábà irun nìkan kọ́ ó fi lórí àwẹ̀ náà táwẹ̀ bá ti dí lẹ́bù pé èèyàn kan dìídì ó sọ nǹkan àmì ìdọ̀ra yẹn lérè lórí bí ẹni tó mú ní ìsìn tó ní gbogbo ọjọ́ tuesday náà bí mi gbogbo tuesday sì rí èmi náà fẹ́ máa gbà wọ́n enjoy ẹni kí ló dé ọjà ah, ṣèbí monday náà bá rẹ bí òun náà sì ń gbà wọ́n enjoy àtúntò bíi díẹ̀ òun náà ti mú di kan wá ìdí ẹni pé ọlọ́run ọkọ̀ òṣọ ẹ̀sìn kalẹ̀ báyìí ẹ̀sìn ní kágbàwẹ̀ ó ti sọ́mọ́ di mi orúkọ̀dé ẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì táàmáwò ó ní al-qadar al-qadar dèdè dèdè ń tààṣù dèdè oyè rẹ̀ wọ́n ẹ̀kọ́ kọ́dàrù nǹkan àwọn bí ìbábẹ́ sàlọ̀ tó bá ti fọ ọwọ́ lẹ́mẹ̀ẹ́rin ó ti ṣe kọjá bọ́lọ́wọ́n bá láti ọlọ́wọ́n nígbà torípa náàbí sallallahu alaihi wa sallam ó ní pé hadal wudu náà di ti jábú rẹ̀ gbà wá hadal wudu man zada alayhi faqad ta'adda aw zalama eléyìí gangan ni àlùwàlá o nígbà tó ṣàlàlá pẹ̀lú ọwọ́ mẹ́ta tán lẹ́mẹ̀ẹ́ tàrádà ó sọ pé bọ́tí ṣàlàlá lè ẹni tó bá ilé fi kún ó ti kọjá ẹnu àlà ó sì sàbòsí fọ́kọ̀ ẹ̀ṣẹ̀ òun àṣẹ tààdá wọ̀bọ́là nǹkan mẹ́ta ni ó ti ṣàìdá ó ti kọjá ẹnu àlà ó ti sàbòsí bẹ́ẹ̀ni sallallahu alaihi wasallam sọ́ọ̀lì tó nígbà yìí a fún wọn pé tánà ìbá ti lè fún yín sí nǹkan kéèyàn má ṣe tó oyè yẹn ó mọ̀ pé ó pé ju kó lọ lé jù lọ ẹlẹ́kọ́dà kọ́dúrù dídáàlì àti sáàkìrì lẹ́yìn sábẹ̀ fàtà tó jẹ́ báyìí nìsín bọ̀ àṣẹ kọ́lọ́kọ́lọ́ jọ bẹ́ẹ̀ jọ bí ipá pẹ́ kọ́dà dèédé nǹkan yẹn bánàbí sọ kí ẹ má ṣe jù bẹ́ẹ̀ lọ ìrun tó fẹ́ kí kọ́dúrú rẹ̀ iye báyìí hajj tó fẹ́ lọ wọ́n ní ẹ ṣe tọ̀wáfù lẹ́ẹ̀mejì ìwọ́n ní àá ẹ̀mejì yẹn ò lè tó ẹjá ṣe mẹ́wàá alkọ́dù tó jẹ́ báyìí ní ìsìn gbogbo tí ẹ bá òkú máa ṣe tá a bá ti wá rẹ́ tó dín wá fún aláàkárù kan tó ní ẹṣẹ́ ní 330 kìíní kan a sọ pé sọ́lọ̀ ló fún ẹ ní nọ́mbà ẹ̀ sáàmì ló fún ẹ nọ́mbà ẹ̀ kọ́dọ̀ ṣẹ́yìn bá ní ìsìn kódà débi bi ọ̀rọ̀ nǹkan míì tí ò jọ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn directly a ń bọ̀ lórí bí àdíìsì kejì bá kejì fásitì lórí ilé ìlà torí ni mo fẹ́ pàdé ìbárí àdíìsì yàrá àìsàn fọlọ́mọba aláàkó fún aláàkó ẹ̀kẹ́ ìtàǹbẹ̀ òní aljíns kí o pé kí lálákọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta aljínsù jínsù ni pé irúfẹ́ ìtànàbí bá ṣe tó ṣe bá ní ìsìn irúfẹ́ ìtànàbí bá ṣe mú ti ṣe gẹ̀gẹ̀ ẹ̀ṣùn bó ti irúfẹ́ rẹ̀ nítọ̀ rẹ̀ bó ti rí rí tí ẹ̀ bá ti ṣe tó yàtọ̀ sí wàhálà òde jíńsù bí ànábì jí á ní ànábì pẹran léyà wọ́n ò gbá ọ́n màálù màálù òun à àgbò òun à ó dá èmi ẹṣin lèmi fẹ́ pa tí èèyàn bá lá ní ẹ̀yàn náà nígbà lọ́wọ́ ẹ̀ kódà bẹ́ẹ̀ ṣe bá wọ́n ju ràǹkómi lọ àbí kí wọ́n gbé ah, ayé sí àwọn èèyàn máa jẹ bìnnáyìsùn tí bá tún tẹ̀ láhà tàbá wọn dúdú ẹran yẹn mọ̀ ránkúmí ò láǹgì ní ajẹ́ ló yẹ ká máa pa adìẹ tìrìbí adìẹ rẹ̀ tó yóò ọmọ ń pè ní white white white meat àwọn white meat rẹ̀ tẹ̀ bá ti ń bá dé èjì kan gbogbo tó bá òkú sọ lẹ́yìn ẹ̀ tó bá ilé pa adìẹ tó lọ láníyàn bídí àná ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ aljin ó ní alkeifiya adárúkọ yẹn tẹ́lẹ̀ alkeifiya ó ní bóòlù bóòlù àrẹ́bì ti ṣe eléyìí ó náà very important bóòlù àrẹ́bì ti gba àwẹ̀ bóòlù àrẹ́bì ti kírun bí yẹn bá lọ síbi ìrún sísọ pé a sùjúùdù la fi ń súnmọ́ lọ́hùn jù olú ẹ̀ ká máa fi kírun ẹ fi gbogbo rùkú yẹn lẹ̀ ẹ máa ṣe rùkú yóò túnmọ̀ rẹ̀ ń dín lọ kí ẹ wà lórí sùjúùdù kó tí a máa bá sùjúùdù lọ ọlọ́run rá níyàn ayébẹ̀ẹ́dì ẹ̀kọ́ gẹ́nìkan tí ó rùn pé ọlọ́run ọ̀mẹ́sì ilé yìí ti wá máa ń dà nǹkan rú báyìí ọlọ́run kò sídìí tọ́lọ́run ọ̀gbọ́ ọlọ́run tó bí ó sí nǹkan yẹn tí ẹ bá gbàwẹ̀ náà ní ìsìn tálásìkò sínú tó tó ní ọ̀hún wọ́n fẹ́ dìlé ìsinú tèmi dágbó méjìlá wọ́n fi súnmọ́ lọ́n dáadáa alikeif ọlọ́run ní gbà lọ́wọ́ ẹ̀ ó di mélòó báyẹn ìyẹn mi pé kìí ṣe pé nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn gbọ́dọ̀ pé àbí kó má pé tá a bá ti rí pé ó ní káìfù kan tó yàtọ̀ kò ní pé gbogbo nǹkan yẹn gbọ́dọ̀ pé sára ẹ̀ o tá a bá ti lọ rí pé ọ́ ìgbìyànjú ibi àádájú ti lu gbogbo ibi eléyìí jíǹsì ló ti lúgó ó ti ẹbá ní sí eléyìí ibi kéèfì ló ti lúgó eléyìí ibi kí ni ó kọ́dùrù ló ti lúgó ó ní mẹ́rin báwọn ẹlẹ́ẹ̀kaàrún ni zaman àsìkò àsìkò tó bá wà fún nǹkan ó ní ẹmọ ẹ ṣe tẹ́nìkan bá ti ń fún yín ní kìníkà pé àsìkò yìí kó ṣe ó ẹwà bíi pé ṣé bọ́lọ̀ ti wí ni ọ̀nà méjìlá àbámọ́ ń gbà tún yìí wọ́n sọ pé ìbáàdà tọ́lọ̀ bá ní ká ṣe tó bá ti pàṣípò tí díẹ̀ bá change àsìkò ẹ̀ bá lóun fẹ́ lọ ájì ní ìsìn ọlọ́wọ̀n nígbà àsìkò ájì ẹ̀yìn rọmọdọ́ọ̀nù ní bẹ̀rẹ̀ ashurul ájì ṣèwàl dùlùkọ́ádá àdígínì ó dùlùhẹ́jì bẹ́ẹ̀ bá lọ sí ájì ní ìsìn kì í ṣe ájì lọ́lọ́ sí ìtọ́lọ̀ bá ti pàṣípò tí bákẹ́rẹ́ ẹ̀yìn ẹni ẹja máa sínú ń sì ṣàrórùn tọ́lọ́mà sì fẹ́ mú wa náà bó ti ṣe ní ṣáàna ẹ̀yà ní ìjẹta bá a ṣe ń pariwo àti lójú òwúrọ̀ àti tún pariwo àti lọ́bẹ̀ òru ti jáde in bá ti lásìkò ìyẹn gbọ́dọ̀ másìkò ẹni òun náà rí pé tí èèyàn bá lọ ṣe nǹkan mọ̀nísà àjẹlẹ̀ ṣe ń kọ́bìlà wá nìyí ó kí bàbá ẹ̀rìmánì orin rẹ̀ ní pé kí ni o wàmọ́ntà àtẹlmàzúrù ẹ̀hẹ́n tẹ́ kàlánà kọ̀dbá àbíl kùsùrọ́ ni máa ẹ̀gbáni kí láti bẹ̀rẹ̀ rẹ̀ معادل المعذور قبل آنه قد باء في الخسران مع حرمان bí èyàn bá lọ ṣe gẹ́gẹ́sù ẹ̀ tó tó ọlọ́wọ̀ ní gbà lọ́wọ́ rẹ̀ bí díà náà tún nìyàn rẹ̀ olóyè bá ọgbẹ́gbẹ́ nígbàtà wà ní kíláàsì pé béèyàn àtìntọ́ ẹ̀pọ̀ tọ́ sí gan tó ọba ilé ṣe lásìkò tí ò yẹ kó sí ọlọ́wọ̀n nígbà lọ́wọ́ rẹ̀ zaman ó tún wá kú mọ̀kán ntí bẹ́ẹ̀ bá lọ fẹ́ ṣe ìtìkáàbù nínú ilé ìsọ̀ náà nígbà lọ́wọ́ rẹ̀ torí pé wà á ń tún máa kì fún ná sí mẹ́sáájì bẹ́ẹ̀ bá lọ gbé ájì ah, nígbà táà lè lọ sí mọ́kà lásìkò yìí àtẹ̀ṣe ọmọra irú mọ́sáàsì wà yẹn náà òun náà tóbi ó fẹ́ tó ó náà fẹ́ tó káàbà náà àbí ìfáàtì bí mo ṣe ń wo ìgbó tóbi ju káàbà ẹjá rọ kíkà ẹlẹ́mẹ̀jẹ pẹ̀lá ní ẹ̀fà súnmọ́ ọlọ́run bá irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ torí pé ọlọ́run fàyè àwọn ìbáàdà kan wà tó gbé ààyè tọ́lọ̀ bẹ́ẹ̀ ká ti ṣe láti gbọdọ̀ ṣe òun ìbá pé tí ẹ̀ka bá fún yín ládùúgbò àtọ́ ní pé ààyè tẹ́ ti gbọdọ̀ ṣe pàápàá jùlọ nábìlà méjì lọ ń yàn bí lọ́wọ́ ti ti ṣe ní mọ́kbára ibi tó ń sin àwọn òkú sí àbíkábà rí àwọn aláàjì àwọn ṣéhùn àwọn gáúsù àwọn kan mẹ́fẹ̀ẹ̀fà yẹn dákù kí ó tó ṣe wá sí lọ́tọ̀ ìdáàsì ìtàmá fi ṣó bá bánàbí ti ṣe mú kéèf ó jẹ́ bá ní ìsìn ṣó bá àsìkò tánàbí àsìkò tó mú ẹ̀họ̀ yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá tánàbí ṣàlàyé ẹ́n ibi ààyè tó ní àti ṣe kí lẹ́lẹ́gẹ̀ẹ́fà sábà ibi sábà wà láwọn ẹ̀mọ́ sábà kó sí jùlọ tẹ̀bá bí gbogbo náà ní ìsìn abẹ́bí súnmọ́ lọ náà ni àwọn ìbádà mi wà tó tó láyè kẹtí ògbọ́dọ̀ gbé lọ sáyè mi àyàtìmọ̀kánì gẹ́gẹ́ bí àpèjúwe sí kí ẹ fẹ́ kírun ìgbà ní labbaik Allahumma sọ́lá ìyẹn ni sọ́gbẹ́ labbaik Allahumma ajẹ́ ọmọ ṣùgbọ́n yíò lè débi ìrún kó ní pé labbaik Allahumma bí díà ní ọjọ́ ọlọ́run sí nígbà lọ́wọ́ rẹ̀ so man ahdatha fi àwọn àfáà ní àdíìsì ọmọ ń bẹ́ni tó dá tiẹ̀ lè ṣùgbọ́n àdíìsì kejì olówó kẹrùn jù àdíìsì ti di man amila amala al'amalu iṣẹ́ nínú ẹ̀sìn wa yìí yahtamilu al-fi'l wa at-tark ó kó kéèyàn ṣiṣẹ́ àti kéèyàn má ṣiṣẹ́ tí mú صح ولا لا لئن قعدنا والنبي يعمل هذا من لدنا عمل مضلل bíyàn bá fi iṣẹ́ lẹ̀ àwọn sọ̀rọ̀ rìn ìpítà àbájókòó tánàbí ìṣiṣẹ́ ìjókòó wa ìyẹn láì ṣiṣẹ́ òun iṣẹ́ iṣẹ́ àánú wọn. àti pé iṣẹ́ ni kí èèyàn má ṣe gẹ́gẹ́ bí àpèjúwe ń sìn iṣẹ́ kan ni pé kí èèyàn fi kan tí ọ̀dà lẹ̀ òun láti mọ̀ pé nínú súnà ni àtẹ́kù bá fi ilẹ̀ kéèyàn fi ilẹ̀ òun náà súnà tó lò náà. tẹ́lẹ̀ bá sọ pé òun fi nǹkan lẹ̀ kù sí àánú sì fi ilẹ̀ nítorí bá náà bí ó ṣe. ìyẹn mi pé téèyàn bá fi nǹkan tí ò yẹ kéèyàn fi ilẹ̀ náà ó tún lè jẹ́ bídíà ìdí mo fẹ́ mú jáde ìdí ò yẹ kó o fi ilẹ̀ tó o bá fi ilẹ̀ nínú ẹ̀sìn gẹ́gẹ́ àpèjú ẹ̀sìn bí ẹ̀ bá lọ síbi ìran ọgbẹ́ mi ò rí sí àtàṣáhùdù rákà mi bàbá kí rákà méjì níbi rákà mẹ́rin èyí ò lè ọ̀gbẹ́ náà ti tó ìbọ́lọ̀ náà lọ fẹ́ gbà bídíà nìyẹn kí ló fà á tárùkù ni ó fi ilẹ̀ ni ó wà ámàlù mìíràn torí pé àwa àwùjọ tẹ̀lé ẹ̀gbọ́n ti yóò ó tẹ̀lé fẹ̀lú àbára náà tó jẹ́ ti ti iṣẹ́ tó jẹ́ ti ọ̀nà méjì náà pé sí ti ti ti gíní amálò ti ti mọ̀ amálà man amila amalan ẹni tó bá ṣe dákun ẹ̀ tẹ́tí ọ̀rọ̀ ńláńlá la wọnú ẹ̀ ní ìṣù ẹni tó bá ṣe iṣẹ́ kan jẹjẹ tẹ̀gbẹ́lẹ̀kọ́kọ́ ẹni tó dá alẹ́ nìyẹn eléyìí tó bá ṣe iṣẹ́ kan ànábi wádìí ní pé amadu síbẹ̀ ìyẹn mi pé bídíà máa ń wọnú muamala náà ṣùgbọ́n muamala tó yẹ kí ó nílí ìdìbò àná ẹ̀yẹ́ mọ̀ wọ́pẹ́ ìwọ́n tó la fẹ́ dálẹ̀ abẹ́kọ̀ ilé abẹ́kẹ̀ mọ nǹkan tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ àbí ká ṣàlàyé tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀. afáwọn ẹ̀dùn rọ́jà bẹ̀rẹ̀ àmì rahmatullahi alayhi wọ́n fẹ́ ọ̀rọ̀ lórí mọ́sálà ẹ̀ púpọ̀ lẹ́bùn pé example ti pọ̀ jù kó lè bá yá pé dídí àwọn tó bá ti ṣe iṣẹ́ tọ́lọ̀ ọmọ lọ́wọ́ sí kódà kó má jẹ́ ìbáadà náà ànígbà náà ni ṣùgbọ́n ẹja sọ ilé kó jẹ́ basis wọ́n sọ pé amalu lam yushra gbogbo iṣẹ́ tí ọlọ́run ọba aláwọ̀ bá ti yọnu sí pẹ̀lú ṣẹ̀ríà lẹ́nu alọ́run ni bóyá lẹ́nu ànábì ní sallallahu alaihi wasallam mọ̀dúdù wà in kana al-amal mashru'un wà in kana al-amal mashru'an fi mawdin akhar irun ṣùgbọ́n lórí irun àwọn ìbáàdà míwà fẹ́ gbìyànjú lè mú wọ̀ tọ́lọ́run nígbà ṣebí àpèjúwe kéèyàn kó máa yọ zàká lórí ìrun kí ló fà ìbáàdà zàká ọlọ́ọ̀fẹ́ sọ́dákọ̀ lórí ìrun eh, sọ́dákọ̀ ọlọ́ọ̀fẹ́ kí a lóun fẹ́ yọ zàká òun sọ ẹ̀rùn kò ṣùù lọ tẹ́yẹn àpèjúwe mi ó ní ẹni tí Abu Israel ṣáà mo ń sọ̀rọ̀ Abu Israel fún wa bí ẹ ti máa tẹ́lẹ̀ hadith Bukhari náà fáwọn ibn Abbas lọ́gbàá ó ní nazara àyẹ̀sùmá wà á ń la yatakallam wà á ń la yastazilla ó dà níyà ipò òun fẹ́ gbàwẹ̀ ó ṣèlérí àwẹ̀ yẹn wá rèé òun ò ní bẹ́ẹ̀ bọ́dì sọ̀rọ̀ níbi àwẹ̀ tó ń báyìí òun ò ní jókòólẹ̀ tí àwọn pé dúró fọ́lọ́run wọ kú múlì láì tí ìbáàdà ní kí ẹ dúró fọ́lọ́run ọba ṣọ́rọ̀ ni ṣùgbọ́n ibi tó gbé lọ yẹn ọlọ́wọ̀ bá ń bẹ̀ anẹ́bí ni mo rúhùn pẹ̀lú ẹ̀jì tẹ́lọ́ gbé tó lọ jókòó lẹ̀ wọ́n yẹ̀sọ̀zìl ẹni ó kò lóòrùn bẹ́ẹ̀ ni wọ́n lè tẹ́gẹ́lá mẹ́ni ó bá wọn yẹn sọ̀rọ̀ kò tí ì tán wọ́n lè tí má tọ̀mọ̀ súnmọ́ ẹjọ́ kó ṣe kí ni ó parí àwẹ̀ anẹ́bí wá yanjú ẹ̀ pé bídíà àti yẹn bá ṣe òní ó bàjẹ́ bí díẹ̀ àdéhùn bá ṣe ni ó bàjẹ́ kí ṣe ogbó sẹ́yìn ọ̀rọ̀ wà ń bẹ́ o. afáfún ní ìǹkanilẹ̀ àmàlú mashuru antimodin akhar kódà wá ìǹsọ́dà rọ̀ ánìlẹ̀ flas káníyàn yẹn dá ṣíṣẹ́ yẹn bá jẹ́ pọ́lọ́wọ́n bá aláwọ̀ yọnu sí ọlọ́wọ́n ó dájú ẹ̀ mo ti sọ fún wa pé amalu ní ìsìn mélòó ló man amila amalan a Amalu àmàlù ti ìbádà àti tí ní àmàlù o ti àádà gbàgbẹ́ mu'amala ẹjá mú ti a ti sọ àwọn nǹkan kan a gbọ́dọ̀ mọ facebook ni pé tí èèyàn bá ń ṣe ìbádà amalun mashru'un ọlọ́run bá yọ́nú sí ṣùgbọ́n bí tí èèyàn bá ti èèyàn ti wá ń ṣe yẹn lọ èèyàn lọ mú nǹkan kan wá sínú ìbádà tọ́lọ̀ wọn bá yọ́nú sí yẹn o nǹkan yẹn ó tọ́ níbòmí àti kó mọ́tọ́ níbòmí ó tọ́ níbòmí àbí nǹkan tó tiẹ̀ mú wáyé ò tiẹ̀ tọ́ rárá àbá ni yóò ń fi ẹ dàbọ̀ ẹ tẹ́tí ọ̀rọ̀ ńlá ni abẹ́ kankan wá nǹkan yẹn ó tọ́ kí yẹn ṣe ń bòmí àbí tiẹ̀ lọ mú níbi ìbáadà tó tọrọ báadà láì sọ mọ̀nà àmìlà àmàlán laysa alayhi amruna fahuwa wọ́n ní àánì láti wo nǹkan ẹ̀. in tó lọ mú wáyé ṣé ó tako ìpìlẹ̀ ìbáadà tó fẹ́ ṣe tó bá ti tako ìpìlẹ̀ ìbáadà tó fẹ́ ṣe ó dàánù láyà ẹ̀ gẹ́bí àpèjúwe aṣọ̀rẹ́ náà lánàá nígbà tá ń sọ̀rọ̀ pé wàyín àtẹ́ tàhírí mòfin nàfíl àmàlì أو شرطه فضو فساد وخلل téèyàn bá lọ ṣe tàrí ìtọ́nà ọba aláàṣẹ léwọ̀ nínú iṣẹ́ gangan example yẹn o ní pé kéèyàn kọ́ èyí sí kíblà nígbà tó fẹ́ kírun wà ní àtà tàrí mú fi nafsil amal aw shartihi fadú ó kẹ́ èyí sí kíblà kó wá kírun yẹn kó fọkàn sí àbá ẹni ẹkù wàhálà tupu pé ìpìlẹ̀ gẹ́gẹ́ ló ṣe àbíta kejì kí ẹni yẹn kó mọ́ ṣàlọ́lá ó ní àà a máa ṣàlọ́lá náà sí ní ọlọ́wọ́n bá aláà nriwa wa ó mọ̀ pé àwa náà ni tó bó aláàbá ìṣàlọ́lá yẹn akẹ́ńdà wa ni ṣọ́lọ́wọ́ wá gbọ́ ni ti bá sọ lára ìṣàlọ́lá irú ẹni ẹni ìsìn ọ̀rọ̀ tó sọ ó lè rò fóun gbọ́n ṣùgbọ́n náà torí pé òun náà ti tako ṣàrùtù amadu ẹgbàgbé da ìgbàmù tàmú wálá náà ni tó gbé nà jáàsà ni kọ́lá ìlànà tó àti kọ́ sí yádà ó èyàn sì lè ṣe sùjúùdù láì ṣàlùwàlá ó tọ́ nípò mi díjẹ́ ìmọ̀ ṣe sájọ́ sí láwà kama adasa bi haqqi nabi sallallahu alaihi wa sallam nípa tó ká sọ́rọ́ tó gínú àdájú bẹ́ẹ̀ àbá tó kún ní ẹ̀rẹ́gbà tí ó lóhun kẹta ṣe sùjúdù ti láwà fún òun náà lábẹ́ ṣe sùjúdù sọ láti mú man amila amalan lẹ́yìn àlẹ́ ìyàkùnrin ẹ̀yẹ́ gbọ́dọ̀ gbọ́ yìí lọ́jọ́ ìgbàgbà tó tẹ́ni tó ní kóhùn kọ́ ní síkítà náà oná ilẹ̀ mẹ́rin wa ó lè lọ́gbà kò síkítà kò sí sí lọ́rọ̀ nígbà ọlọ́run ọba ti sọ pé kí ni àìnà máa tàkúnú láàrínlá òmìnira ètò kàràjà wọlé bọ́lọ́lọ́run sí ìtẹ́ẹ̀kẹ́ndà mọ́ ara yín àwọn ẹlòmí ìlànà tó wọn pé kíblà bọ́lẹ̀ kọjú wàhálà yín ti pọ̀ jù abẹ́yẹ sọ̀rọ̀ àlá kọ́lá bẹ́ẹ̀ ni khalal nínú iṣẹ́ ìbáadà ó wá ṣe khalal ṣe bá ní ìsìn nínú iṣẹ́ ìbáadà ó ṣe gínú ṣe khalal ó láì ṣàrẹ̀ mi ò mọ̀ ok kọlù ń pọ̀ ní tó níbi tí ọdún ṣàrọ̀ àlá lọ ló bá kò pa ibìkan àwọn aṣọ fún omi ò débi ìgúnpá ní ó ní ọlọ́run ọba ní ọgbà kéèṣẹ́ yìí kí wàhálà yìí pọ̀ sí ọlọ́run bọ́ òróró irú ẹ̀yìn náà fìtínà ni àádáfì khalat anáàkì bákan náà níbi ziyada náà kí ẹ tún ṣàlékún gẹ́gẹ́ àpèjúwe fẹ́ bíbi àlékún tó lọ ṣe yẹn ibi ìpìlẹ̀ ni mo pé ìdínkù sí méjì ìdínkù ìpìlẹ̀ àti ìdínkù èyí tó rọra fi sí gẹ́gẹ́ bí mi sọ tẹ example tẹ ìtọ́ ẹ pé ìdínkù tí èyí ṣe pìlẹ̀ example yẹn ni pé kí ẹ wà lórí hàn ṣé ẹ máa ní ìsìn kọ́ wa kọ́ wa ní òun ò ní ṣe tẹ̀ṣáhùdù títàárín ìyẹn ní ìṣe pìlẹ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó lè torí kó mọ̀ mọ̀ kó ò ní ṣe ọlọ́wọ́n nígbàṣẹ́ ẹ̀ ṣèyí gbọ́dọ̀ mọ̀ kí ni lẹ́bù bákan náà làlékún ṣé pẹ̀lẹ́ kúta fẹ́ ṣe ìyẹn níbi iṣẹ́ ìbáadà láìwá ó fẹ́ gbé àlékún yẹn ìpìlẹ̀ ló lọ dàrú gẹ́gẹ́ àpèjúwe ẹ̀ bọ́ sórí ìrun ní ìsìn ọwá ní rákà méjì ò tó fún ṣubú yìí ọwá ṣe ní mélòó mẹ́ta ìpìlẹ̀ gẹ́gẹ́ ló sì ó dẹ̀ mọ̀ọ́mọ̀ kí èsì gbọ́gbà ọlọ́run nígbà lọ́wọ́ mọ̀nà àmìlà àmàlà àbí níbi títí dídí kù tí mo sọ fún alẹ́ kan náà téèyàn bá lọ gba àwẹ̀ níjọ́ tí àwẹ̀ jẹ́ wọ̀ gẹ́gẹ́ bí ijó ọdún ṣe pé bí àdínkù nìyẹn náà ọlọ́run nígbà ìpìlẹ̀ gẹ́gẹ́ nìyẹn náà ó ti ní ìpìlẹ̀ wò láti mú wà má àtá wà ní àtá tàhírímù fi lẹ́sìn èyàn máa ṣe àlékún méjèèjì gbogbo ẹ̀ ìyẹn ń jẹ ọlọ́run ní dàálù láyà ṣùgbọ́n àlékún yẹn ọlọ́run nígbà. tí àfáà fún mi lẹ́gbàmpù ṣùgbọ́n ká tó mẹ́gbàmpù wá jẹ́ kọ́kọ́ fún alẹ́ rí rẹ̀ àdìsá fún Israẹli tí Bukhari alẹ́ sábà ìgbà bá ti gbà wá ẹni tá a fún alẹ́ kan bó dìde tó ó ń gbàwẹ̀ olóhùn ní jókòólẹ̀ òun ní bẹ́ẹ̀ níbọ̀dì sọ̀rọ̀ òun lóòrùn lòun ó dúró sí ànábì ni ẹni ọkọ̀ wọ́n ló kókó lóòrùn ẹni ó sọ̀rọ̀ ẹni ó jókòó lẹ̀ ṣùgbọ́n kó gbàwẹ̀ rẹ̀ pé ìyẹn mi pé gbogbo èyí tó ṣe òun àlékún ni tọ́lọ̀wọ̀ nígbà ń bọ̀ lórí ìlú ṣé bá ní ìsìn kò tí ìyé o àbí kò tí pé bẹ́yàn bá wá gbé ìkọ́ bá dìde tó ṣe láàílàílàmà lọ́dọ̀ àwọn ẹlòmí tí ò bá kọ́rù tẹ́yìn kọ́ yìí ní ìsìn yóò ní pé gbogbo òun wọn tán kí láàrún mí dìní bá lẹ̀bí àdàbì yìí ṣe ṣírí ìní bọ̀tà anábì ti rí tó jọrú ẹ̀rí anábì ó sì sọ̀rọ̀ rádà anábì kọ̀rẹ́kì wọn lórí tí wọ́n ń ṣe yẹn tí ọ̀dá kò sì ní pé ìrun wọn àwẹ̀ yẹn bàjẹ́ àpèjúwe yẹn wá ni ẹni tó ń gbàwẹ̀ àwẹ̀ láwa nú ẹ̀ kọ́lọ́wọ́n bá jẹ́ kí a lè gba púpọ̀ ẹ̀ láyé kó ti jà lè parí ilé ìkúfẹ́ àjẹkù jẹ́ àánú rẹ̀ ẹ̀wọ̀n á dé àwọn àpèrè ọmọ bíbọ̀ àdúgbò yìí ó wù mí pé kí n súnmọ́ lọ́sẹ̀ pé bàbá ṣe jẹun sí bàbá ṣe tètè jẹun kẹ́bẹ̀ náà ni ládàá ó tó wájú ọlọ́run ẹni wá wò pé ó dàgbó méjìlá kébi tó sí. àkọ́kọ́ ni kókò fi àjẹ rẹ̀ ọlọ́run ò ní gbà torí pé Ànábì ní ìdá àkùbalẹ̀ lẹ́yìn mi náà húnná tó bá di pé òòrùn ti wọ̀ tí alẹ́ ti ṣẹ́yọ láti bí báyìí ọ̀pọ̀lẹ̀ àpọ̀rọ̀ sọ èyí ọ̀dà ní ẹ̀kọ́ fẹ́ sínú àwẹ̀ ẹnu ti ṣí so yé mi pé ó kàn fìyà jẹrẹ ẹni ìyẹn gan ló ṣe ń júwe pé addition tó bá ṣe o mọ̀rùdú dùnà àlẹ́ ìgbọ̀nà àmìlà àmàlà ń yẹ́bẹ̀ náà ni we saw rírọ àmì owó eléyìí àlékún ẹgbà ìbò ẹlẹ́ẹ̀kẹta àtúlẹ́yìn náà lánàá nígbàtà túnmọ̀ tíra usul al-fiqh àbíkọ̀wá ìtọ̀tẹ̀ yìí àbáyé tẹ̀bdílù máa amara bihi ma umira bihi bí almanhiyu anhu lórí ìrun àwọn kẹkẹ mi wà tó ẹ pé ọlọ́run pa aláṣẹ ká ṣe afẹ́lọ lè kírun ní ìsìnkú mẹ́ta ń bọ̀ ẹ̀wà lánà mí ẹ̀mà bẹ́lọ kírun èyàn sàlọ̀ àlá kíyàn wá lọ lo nǹkan tó jẹ́ wọ̀ láti fi sàlọ̀ àlá gẹ́gẹ́ bí omi tó jí irú yẹn náà ń sìn ṣé ọlọ́wọ́ gbàrún àbí òní gbà á àbá sọ pé ilé yìí tuntun ní tòótọ́ ṣùgbọ́n náà dà gẹ́gẹ́ bí ẹtún sàlékún ni ṣẹmọrú àlékún tá a sọ yẹn tí èyí sàlékún ìpìlẹ̀ ṣẹmọrú àlékún tí mo sọ táǹsì ẹni tó sàlékún ìpìlẹ̀ lẹni tó lọ fi ìrun kún tó sọ pé báyìí sí láti wọ̀rọ̀ máa sin ṣùgbọ́n ẹni tó wá lọ mú ó lọ gbé àríyìn ní ìsìn tí ó ní òun ló dáa ju kí èèyàn fi kírun ọlọ́wọ́ gbà àrùn yẹn náírà ṣùgbọ́n yóò mọ̀ rògbò pé òun ṣerú yìí gbogbo àwọn àáfàá pátápátá tá a mọ̀ mọ́ tábàbí ẹ̀mìhín gbogbo wọn nígbà pé téèyàn bá ṣe irú eléyìí tá a sọ yìí tó fi nǹkan tó jẹ́ èèwọ̀ fi ṣe nǹkan tó tọ́ ìtótọ́ yẹn yóò jẹ́ gbígbà àyàfi ìtótọ́ yẹn yóò ṣe kí ni o yóò jẹ́ gbígbà but in tó ṣe yẹn yóò wu ẹ̀ṣẹ̀ ìbáyìí déwájú ọlọ́run àti òun lẹni tó lọ mu tó lọ gbómi jíjí aṣọ jíjí ilẹ̀ jíjí tó jẹ́ báwọn ní ti ẹgbàlẹ̀ èèyàn tú láti lẹ́ti kírù ẹjí ilẹ̀ rẹ̀ ni ẹjí owó rẹ̀ ni ẹmọ́wó lẹ́bi lọ fún hajj ni eléyìí mo ti ṣàlàyé rẹ̀ níbi ìjókòó tí èsẹ̀ ọ̀kan ìbọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala yóò gbà ṣùgbọ́n ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ṣẹ̀kù afọ́wọ́ Abdurrahman ibn Mahdi kó láwọn àjọ kan wa tí bá rántí orúkọ wọn ó pé orúkọ wọn bákàbákà báyìí ṣàmásíyà ìkíníkì àbú ṣàmás ó láwọn ni wọ́n gbà pé tí èèyàn bá lọ ra aṣọ kan nínú aṣọ tó wà bí kírin tó ẹgbẹ́ wọ́n nira owó àrọ́mù báyìí wà nínú owó aṣọ yìí ọlọ́run nígbà rẹ̀ ẹni gẹ́lá Abdulrahman ibn Mahdi sọ ó ní akhbasu ma sami'tu ó lọ́rọ̀ tó fi ń rújù tí mo gbọ́ rí ilé ayé lélẹ́yìí yẹ́mi pé ibi tí gbogbo àwọn àfáàmù àtọ́bọ̀ bẹ̀rẹ̀ nìyí mú wà kò ní pé kí ẹ̀ ṣe nǹkan tó tọ́ mọ̀nà àmìlà amálẹ́lẹ́ ìsàlẹ̀ àbúrúná fọwọ́ àrọ̀ tẹ́ẹ̀rẹ́ yìí tó ṣe yẹn kí ló dé tá a wá sọ pé lè ò ní lapa lórí iṣẹ́ yẹn torí pé kò wọ iṣẹ́ yẹn fún ara rẹ̀ irun ọ̀tọ̀ ni omi tó jí ọ̀tọ̀ ni àlùalá ọ̀tọ̀ ni omi tó jí tó fi ṣàlùalá ọ̀tọ̀ ni irun ọ̀tọ̀ ni aṣọ tó wọ̀ ọ̀tọ̀ ni tó dé bá ní ìsìn ó yàtọ̀ sí ẹni tó ní ìdí ti àdíṣàn wọnú ìrun gẹ́gẹ́ bí ẹni tó lọ fi rákà mẹ́rin tó sọ ní márùn ó tún wá yàtọ̀ sí ẹni tó yẹ pé òun tún ṣàlékún kan nínú ìrun gafara ìbáàdà kankan lòun tún ṣekú gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ràn pé sùjúùdù mẹ́ta ló fẹ́ ṣe irú yẹn náà lọ́rùn nígbà ṣùgbọ́n ìdí mo mú alẹ́gbàmù kò lẹ́ni tó yẹ pé ó lékun ààwẹ̀ kò tètè ṣú lẹ́ni tó ń retí dáadáa àbówò pé ṣe rí bá a ti ń kírun hmm. ẹsì fẹ́ kọ́ ló ń gbà tó tọ́ báyìí gbọ́dọ̀ máa gbẹ́sẹ̀ sókè torí àlùmọ̀ṣọ́kọ̀ bí wàhálà wọn bá ti tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀san wọn ò sì tó wájú ọlọ bó ti ẹgbẹ́ fi kí wà bẹ́ẹ̀ kọ́ ìdá wà bẹ́ẹ̀ pé bí a bá ti ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làbà ṣùgbọ́n yìí ń tiẹ̀ màṣá kọ̀ tí ó di oúnjẹ yà yìí kí ló bá torí bọ́ lọ́wọ́ bá aláwọ̀ sọ kalẹ̀ hmm. eléyìí ni títí àìbáadà ẹgbọ́rọ̀ tó complex ni pé mọ̀nà àmìlà amalan laysa alayhi amruna ó wá kú títí mu'amala àwọn mu'amala òun náà fẹ́ gan fún ara ṣùgbọ́n lọ́rọ̀ tí ìbáadà kalẹ̀ sọmọráìsì rẹ̀ ó ní pé nǹkan mẹ́ta làwọn àfáà pé ìbáadà sí alákọ̀ọ́kọ́ èyí tí ààrẹ fún pọ́lọ̀ ń sọ pé dandan ni lana fahuwa mashru'a udhina lana fahuwa ẹlẹ́ẹ̀kejì yẹ pé nuhina anhu wọ́n sọ pé ẹmọ́ débẹ̀ fahuwa mamnu'a ẹlẹ́ẹ̀kẹta òun pé èyí alladhi lam yastabina lánàá lam yastabina lánàá èyí tí ó ti hàn sí wa fa hukmuhu mamnu'un aidan èyí tá a bá ti mà tí ó kílẹ̀ tí wọ́n gbọ́dọ̀ débẹ̀ ṣé bá ní ìsìn nípa títí ìbáàdà ẹyọ ọ̀kan nìkan ló tó fún wa èyí tá a bá ti rẹ́rìí dàrẹ́kì lọ́dọ̀ ọlọ́run wa kò lè àwọn bá ti sọ pé al-aslu fil ibadati alhazru àbí àtàwọ́kùfù ìpìlẹ̀ ìbádà ní pé mọ́dé bẹ́ẹ̀ ọ̀ǹtí tọ́lọ̀ ọba aláàbá tó bá tó rẹ́rìí lọ́dọ̀ ọlọ́run abẹ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó ní kò ṣe ọbẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ó fún alágbórí àdísì tá a kàlẹ́ ni àdísì yàlla Aisha ní pé man amila amalan laysa alayhi amruna fa huwa radd amalu rẹ̀ ìbádà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ amalu rẹ̀ kí ni o mu'amala bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti kà fúnra wa nípa ìṣdá àti kà fúnra wa nípa amalu amalu títí ìbáadà ṣùgbọ́n kò amalu títí kí ni o mu'amala gbogbo ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣe lè náà rọrùn fún wa láti ṣàlàyé pẹ̀lú ògbọ́ ọlọ́run àáka òun àti kàdíìsì mi náà lọ́la وصلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته àwọn tó wà ń bí iná náà Naam. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni, ṣe fọ́nà bí sọ́lọ́lá rẹ̀ rẹ̀ sáà. ọ̀rọ̀ masala dàkẹ́ pọ̀ ni ó ní pé ìgbà ó ní káàgán mọ dúró fi hàkì nàbí sallallahu alaihi wasallam ọ̀ fi gbogbo wa sallallahu alaihi wasallam ó ní pé ànábì náà wọ́n fún yẹn ní sọ̀dà àti ṣé bá ní ìsìn tó yẹ pé ti àti gbogbo wa àti tànábì ìgbà tí máa ń pé òun náà ni pé tá a bá ṣùgbọ́n nípa tànẹ́bìrì sallallahu alaihi wasallam obìnrin lè di ìwà pé ànábì fẹ́ pọ̀ fẹ́ mi wọ́n sì ṣe bẹ́ẹ̀ fánàbí wọ́n mọ̀rọ̀ àtàmù mìíràn ní wà bá nafsahali nàbí ṣùgbọ́n o in àrọ́dà nàbí yú ayé ṣẹ̀ǹkì ha kọ́lì sọ̀tẹ́ ńláta ìlú nàìjíríà so alákọ̀ọ́kọ́ ọbẹ̀ oníwékíwà ní ìwà ẹ̀kejì oníkísọ̀dà àkéwà so ti wàlíyù yẹn yóò máa fa ìjáàbù al-qabul mo fún ọlọ́mọ mi gẹ́gẹ́ bí ìyàwó mo gbà gẹ́gẹ́ bí ìyàwó tó jẹ́ bá ní ìsìn then ẹ̀kejì ń bẹ̀ ni pé kéèyàn ṣe sọ̀dá àtúnṣe tó tún sọ̀dá jù ẹ̀kẹ́ ẹ̀ta ni pé at least káwọn méjì kọjú kí ni o kan witness tán pè ní akpé àwọn aṣáàhìndá àdìlá ni àwọn méjì tí wọ́n jẹ́ kí ni o tí wọ́n jẹ onídéédé tí wọ́n lè jẹ́ ìpè báyìí jẹ́rí nǹkan pé nìkan kò tó one minute two minute five minute lọ gbogbo nǹkan yòókù a complex jẹ́rí àwọn akẹ́kọ̀ọ́ là ń bírèkì àwọn kankan complex fúnra wọn. tó èèyàn bóyá yẹn náà ó fi ń pè àwọn obìnrin míì náà ní o torí pé wọn náà ń ronú pé tí mánu fẹ́ ṣe ìyàwó mi ní ìsìngànà adúrú pátì tí a dúró níjọ́sí tí mo ná dúró owó yìí ṣé màá tún lè dúró pátì ló mọ̀ ń fà sẹ́lòmí ni wọ́n yóò mọ̀ gba nǹkan tí ìyẹ̀kú gbà fara olófà tó bìnrin mi náà ṣe yọ̀ torí pé in tí ò le láti so náà ẹ òun náà lè kò lè le láti tú ṣùgbọ́n tó bá le láti so òun náà lè láti tú olófà tó yẹ pé nígbà tẹ bá ṣe wàhálà ṣe wàhálà so àti tú náà ẹ mọ̀ bẹ̀rù gbá ah, kí ni ìkájọ́ ṣẹlẹ̀ however ọ̀rọ̀ nìkan òjò nǹkan báyìí

afọ ọ bọ̀yá ní ó sọ sọ̀dá àkí rẹ̀ tó ní ẹ̀ ò bá ni o mọ̀ ajẹ́l ihe lè di ilé ìlà àdúgbò o àbí kò ti di gbogbo fún kíákíá olúfarú kan ta nsọ ń sọ lánàá ìyàn bóyá ló ń sọ ní àbí nígbà والعرف معمول به إذا ورد الحكم من الشرع الشريف. لم يحد عرف عليه nígbà náà sọ pé tó bá ṣe pé ṣẹ̀ríà ọ̀bá ti péye kan fún gẹ́gẹ́ tó sọ pé ó kàn fílẹ̀ fún apá aléṣe àáwà lọ sí kí ni kọ́ọ̀tù àwọn yìí so kọ́ọ̀tù yẹn làáwà fi dájọ́ nígbà yẹn so kí ni kọ́ọ̀tù àwọn èèyàn nípa ọ̀rọ̀ nìkan níbi tí kọ́ńtọ̀ bá wọ̀ tí kọ́ńtọ̀ bá ti wọ́bẹ̀ ẹ padà sí ibi tọ́lọ́ ọba àlàlẹ́ àbí kí kọ́ńtọ̀ wọ́bẹ̀ kó máa tako ìpìlẹ̀ tó jẹ́ ti ti òfin ọlọ́run ọba àlà láti lè dáhùn ìbéèrè yìí nǹkan mẹ́ta náà níjọ́ sí àkọ́kọ́ òun ni kí ni ìjábọ̀ ìkọ̀bùl tó jẹ́ bá ń dùn ẹlẹ́ẹ̀kejì ṣáhìdá àdìláàní ọ̀ṣáhìdá àdìláàní àwọn onídéédé méjì tán witnesses ẹlẹ́ẹ̀kẹta ni kí n fún ní mahab sọ̀dáàkù rẹ̀ erigo boyo ku walima ni ya elano ni kawa nyoko ayina abali dogo kudadani walima but yele dile sada aki abike en shike aki awo meji yoku le yole dile allah na next Thank you. yàtọ̀ sí kíni. bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ wà káàkiri òun náà ló fà á sọ pé wọ́n ṣe ń ṣe ádùrù fún wa ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ ni máṣíyà gẹ́gẹ́ ni tí ń ṣe o ṣùgbọ́n lómi kamin onasin wọ́kọ̀ àti nínú bídà àwọn bídà ọ̀hún walam taqa'ul bid'atu alayhim mélòó mélòó ènìyàn tó yẹ pé wọ́n mọ̀ ṣe bídà báyìí ṣùgbọ́n à nílé pè wọ́n ní bídà látara àìmọ̀ ṣùgbọ́n ní ẹ bá lè sọ fídà ọba ti pọ̀ ó ti di dandan lé lórí yẹn àwọn ẹlòmíín wà sọ pé ìjọ tó máa kírun lẹ́yìn yẹn ọ̀tá tí yóò ṣe ní ṣe bá torí pé ibi tó ń ẹ wà á ṣàlàyé tí ọba gbọ́ngbà náà ìfẹ́ ẹnu ló kù fún gbà lọ́gbẹ̀ṣẹ̀ lọ́gbẹ̀ṣẹ̀. nípa pé kí wọ́n fi àwọn ìṣèlú ṣe gbogbo lẹ̀ ẹ tó bá mọ̀ náà tó sọ pé òun ò káwọn máa yẹ lórí rẹ̀ káwọn máa yẹ lórí rẹ̀ pé òun náà mọ̀nà àmìlà amalan laysa alayhi amruna fa huwa radd in tó ṣe yẹ kò ní bàrùn rẹ̀ jẹ́ bí ìnìlá ṣùgbọ́n ó lè jó di ẹni tọ́nà ọ̀bọ̀ obìnrin sí bọ́ọ̀lì àzìmọ́tò òbí ìnìlá ṣùgbọ́n ọlọ́run lè bínú sí pé a sọ ohun tó fún ẹ ọ̀sìn ṣagídí àyàfi tó ẹgbẹ́ nìyẹn mọ́sáàbù ló ń tẹ̀lé ẹgbọ́ yìí ẹgbẹ́ ní mọ́sáàbù àwọn àbá máa ń gbà pé mo kọ́ lead láwọn bí ìdìlá ẹni tó ẹgbẹ́ mo kọ́ lead ó lẹ́ni tí ń tẹ̀lé mùsítẹ́ẹ̀dì kan ló ń tẹ̀lé ṣé gbogbo afọlá lè jẹ́ mùsítẹ́ẹ̀dì tán ṣùgbọ́n ẹgbẹ́ mú kọ́ líìdì níbi ìdínláàhí tí ó dẹ̀ ń ṣe pé ó ń ṣe pẹ̀lú fẹ́nu tó tẹ̀lé ẹni yẹn pẹ̀lú mọ́ àwọn àbámọ́sọ́ mú kọ́ líìdì gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tí ó ń kírun lẹ́yìn àfáà kan ó wá rí pé a mọ́sáàbù wa kọ́lá fáyé wà ó mọ́sáàbù ṣàfi àmọ́ ń káwọ́ mẹ́yà ní àfáà yóò káwọ́ mẹ́yà káfíàpèjúwe wọ́n ní pé insha Allah ọlọ́run mọ̀ fún lẹ́sàn pé kó jẹ́ ẹni tó ń tẹ̀lé ẹni ṣùgbọ́n tó ẹgbẹ́ ti fẹ́ inú lẹ́yìn tẹ́sán ogun ẹ̀fún pé kò rí bẹ́ẹ̀ kódà àbá tó ń sọ yìí náà kò sọ bó ti sọ́n tó wá ṣagídí àwa ni yóò tẹ̀lé lọ láàmú náà ó ti dábà نكتفي بهذا القدر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك